ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé èròwà joseph ẹni ọ̀wọ́ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global èyí tí ó jẹ́ ti nàìjíríà tó fìdí kalẹ̀ sílùú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run ní àkókò yìí àti lónìí mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè lọ́kùnrin wa lọ́mọdé wa lágbà wa níbikíbi tí a wà ní orúkọ Jésù Kristi. Mo gbàgbọ́ pé Ọlọ́run bó ṣe ń bùkún fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àti lójú nígbà gbogbo lónìí bákan náà Ọlọ́run yóò tún bùkún fún wa nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi. Kí a tó máa tẹ̀síwájú ní iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹ̀lé bá fún àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa àjíǹde àti agbẹ́yìnga torí wípé ẹ̀yin ni Ọlọ́run agbẹ́yìnga torí pé ẹ̀yin pípadà bàbá gba ọpẹ́ wa ní orúkọ jésù kristi olúwa ẹ gbà yìn wa adúpẹ́ torí pé ẹ fi àánú dìwà mú kà wáyé láti lè jẹ́ àlàyé ọkàn olúwa lórí àánú tá a rí gbà yìí làwa ń béèrè wípé ọ̀rọ̀ tá ò gbọ́ lónìí olúwa ní ìtẹ̀síwájú olúwa lórí ìṣàkóso ara ẹni afẹ́kẹ́ ràn wá lọ́wọ́ kẹ́ fún wa ní orí ọ̀fẹ́ láti lè rí ọ̀rọ̀ yín kí gẹ́gẹ́ bí ẹ ti ṣe ń fẹ́ ràn sí wa kí a sì lè gbé ká sì lè gba ọ̀rọ̀ yìí múlò kí a sì di aṣẹ́gun kí orúkọ yín nínú ayé wa kó sì di ìyàyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín tí a ò bá gbàgbé ẹ̀yin ará mi olùfẹ́ mo fẹ́ rántí pé a ti ń kọ́ ẹ̀kọ́ ibi tá a dẹ̀ bá ẹ̀kọ́ náà dé òun ni wípé kí ni àwọn ọ̀nà tí mo lè gbà àbí àwọn ìgbésẹ̀ tí mo lè gbé láti ní ìṣàkóso lórí ìṣàkóso ara ẹni láti lè ní ìṣàkóso lórí ìṣàkóso ara ẹni ẹ rí i pé a ti kíyèsí láti inú ìwé orin dáfídì orin one hundred nineteen ẹsẹ̀ kẹsàn-án a ti kíyèsí ẹ ni pé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ nǹkan tí a gbọ́dọ̀ ṣàkóso ká tó mọ bí a ó ṣe lè ṣàkóso ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lónìí yìí nípa ọ̀rẹ́ ọ̀fẹ́ ọlọ́run a ó máa tẹ̀síwájú nígbà tá a máa parí ìgbésẹ̀ tí tá a máa parí ìgbésẹ̀ lórí àwọn ọ̀nà tí a fi lè gbà ní ìṣàkóso lórí ìṣàkóso ara ẹni. Ẹ bá lọ wo, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé Róòmù, ìwé Róòmù orí kẹtàlá, ìwé Róòmù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrìnlá, Róòmù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrìnlá, orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrìnlá. Bíbélì wí pé ó Jésù Kristi Olúwa wọ̀ kí ẹ sì máa pèsè fún ara láti mú láti máa mú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ṣẹ ẹ̀kẹ́ hallelujah ẹ rí Paul ó ń sọ fún àwọn ará Róòmù àti fún gbogbo àwọn ọmọ Ọlọ́run fún gbogbo àwa Kristẹni fún gbogbo àwa tó a ti fi ayé wa fún Jésù Kristi wípé a gbọ́dọ̀ máa jẹ́ kí a gbọ́dọ̀ pèsè fún ẹ̀mí Ọlọ́run nínú wa ká má sì ṣe pèsè fún ẹran ara ká má ṣe pèsè fún ara kí ó má bàa mú ìfẹ́kúfẹ́ ẹ̀ṣẹ̀ yẹn ni pé ká má fi ààyè gbà ọ̀nà tí a lè àwọn ọ̀nà àkọ́kọ́ nìyẹn ti lónìí tá a máa tàn kíyèsí lónìí láti lè rí láti lè ṣàkóso ẹran ara a ò gbọ́dọ̀ fi ààyè gbà ṣùgbọ́n ká má ṣe fààyè gba ẹ̀mí mímọ́ láàyè jẹ́ Kristi Jésù ká fààyè gbà láti ṣàkóso ayé wa torí pé ẹran ara ó ní ìfẹ́kúfẹ́ bí a ti ṣe kíyèsí ní ìjẹ́ẹ̀dógún bákan náà tàbá wọnú ìwé pétérù kejì ìwé pétérù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹfà ìwé pétérù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹfà bíbélì wípé ó ní àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún ìrékọjá àti ìwà bí ọlọ́run kún sùúrù ẹ ẹ rí pétérù ló ń sọ̀rọ̀ yìí kò sì rí ọ̀rọ̀ yìí lórí ṣùgbọ́n ó mú ọ̀rọ̀ yìí ó mú bọ̀ láti ibì kan ni ohun tó ń sọ náà sì ni wípé mímọ Kristi Jésù bí a ti ṣe mọ Kristi Jésù sí a máa fún wa ní àwọn a máa fún wa ní ìwà ẹ̀ a máa jẹ́ ká máa bá ṣe mọ bá ṣe mọ Ọlọ́run sí la máa jẹ́ ká máa ní ìwà bí Ọlọ́run sí a máa bẹ̀rẹ̀ sí ń kọ́ wa bí a ti ṣe ní àìrékọjá bí a ti ṣe ní ìmọ̀ ìmọ̀ Ọlọ́run ni o ẹni tí Ọlọ́run jẹ́ a máa fún wa a máa jẹ́ ká máa ní nǹkan tó ń pè ní sùúrù tó jẹ́ tó jẹ́ àwọn ìwà ọlọ́run a máa jẹ́ ká máa ní àìrékọjá ẹ rí so bí a ti ṣe mọ ọlọ́run sí bí a ti ṣe ní òye ẹni tí ọlọ́run jẹ́ bá a ti ṣe ń rí ọ̀rọ̀ wọn sí lójoojúmọ́ tí òye ọ̀rọ̀ ọlọ́run ń yé wa nípa àwọn àgbékalẹ̀ ọlọ́run nípa ìfẹ́ ọlọ́run fún ayé wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ó ṣe lè ní agbára lórí àti ṣàkóso ara wa la ṣe lè ní agbára láti ṣàkóso kíni láti ṣàkóso ara wa ó máa ràn wá lọ́wọ́ láti lè ṣe é ní ọ̀nà tó máa rọrùn torí pé nǹkan tọ́lọ́hun tọ́lọ́hun ẹ̀mí ọlọ́run nínú wa àti ìṣẹ́ ọlọ́run nínú wa òun ló máa lè mú wa borí òun ló máa lè fún wa ní ìṣẹ́gun bí a ti ṣe ń mọ ọlọ́run sí nípa kẹ́kà ọ̀rọ̀ wọn bí a ti ṣe ń mọ ọlọ́run sí nípa níní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run òun ló máa ràn wá lọ́wọ́ ni yóò sì máa ràn wá lọ́wọ́ láti ní ìṣẹ́gun lórí ẹran ara àti ìfẹ́kùfẹ́ ìfẹ́kùfẹ́ bí ọtí bí olè jíjà bí ojúkòkòrò bí panṣágà bí àgbèrè bí ìpànìyàn bí ìfọ̀rọ̀kẹ́lẹ́bàtẹnijẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìwà tó yẹ pé kò yẹ ká bá lọ́wọ́ ọmọ ọlọ́run ìwà yẹn sì wà nù wa o àwọn ìfẹ́ ìfẹ́ràn ẹ̀ṣẹ̀ yẹn sì wà nù wa o ṣùgbọ́n tá a bá lè tá a bá lè bá a ṣe ń ka bíbélì sí tí à ń mọ ọlọ́run sí bí a ṣe ń mọ ọlọ́run bá a ṣe ń yàn dára wa láti lè ní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run àti mọ ọlọ́run sí bẹ́ẹ̀ náà là máa máa bẹ̀rẹ̀ sí ń lè ṣẹ́gun lórí ẹran ara là lè ní ìṣàkóso tó dánmọ́rán lórí ẹran ara ìwọ tí ò ń gbọ́ mi mi ò mọ̀gun mi ò mọ ohun tí wọ́n tèmi ẹ̀ tí wọ́n tí wọ́n ní tí wọ́n ń bá jà pẹ̀lú ẹran ara ẹlòmíì ahọ́n ni kò lè káwọn ẹ̀ níjànú kò sẹ́ni tí ò lè bú àtọmọdé àtàgbà àtọkùnrin kò sẹ́ni tí ò lè láálé kò sẹ́ni tí ò lè bú ẹlòmíà á dẹ̀ fìyàn á dẹ̀ búyàn títí á fi wé ẹranko ẹlòmíà búyàn títí á fi wé á fi wé á fi wé nǹkan tó jẹ́ pé àwòrán ohun kan tí ò dáa jẹ́ pé tíyàn bá gbọ́ á máa sunkún ni eléyìí sì lè ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ogun wọnú ayé ẹlòmíì ẹ̀ kíyèsí ọmọ tó ń ṣẹ̀dẹ̀kẹ́ tó ń búyà ó lè lọ ó lè lọ bá àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ pé èèyàn burúkú ni wọ́n tó nínú tó nínú líle tó máa bá wọn pàdé èmi lè nà wọ́n kó ṣe wọ́n léṣe èmi lè fi oògùn bá wọn sọ̀rọ̀ èmi lè ti ṣépè fún wọn nípa torí pé ìdí ẹ̀ ni pé wọn ò kíyèsí ọ̀rọ̀ ẹnu wọn ìwọ tí ò ń gbọ́ mi mi mọ̀gun tó ń jà ọ́ mi mọ̀ tó ń bá tó ń bá tó ń bá yí nípa àìlèkóra ẹni níjàánu ẹlòmíì àgbèrè ni o ọkàn kan òkú kọ́ńbọ̀dù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lè jẹ́ kọ́jọ́ kò jẹ́ kó lè rí ọjọ́ ọ̀la tó dáa àgbèrè ló ń ṣe káàkiri àtìyàwó tiẹ̀ o àtìyàwó níyàwó àtọkọ tiẹ̀ o àtọkọ lọ́kọ o kó ṣàmà bá kó ṣàmà máa jọ máa bá wọn ní àjọṣepọ̀ ni eléyìí ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó láìsàn ó lè ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó lọ sí ibojì àròtẹ́lẹ̀ àbí ibojì láìtọ́jọ́ a gbọ́dọ̀ lè ní nǹkan tí wọ́n ń pè ní ìkórẹ́nìjànú ṣùgbọ́n tí ò bá tí ì gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lè gbàlà kò ní ṣeé ṣe fún ẹ̀ kò ní ṣeé ṣe fún ẹ láti lè kóra ẹni ní ìjánu torí pé ẹran ara tá à ń sọ yìí ó ní ọ̀gá ó ní adarí ó ní ọ̀gá ó ní adarí adarí ẹ̀ náà sì ní èṣù ó ní sátánì ó ní àwọn dìmọ́nì tó bá fẹ́ ní ìṣẹ́gun tó bá fẹ́ bọ́ lọ́wọ́ wọn ó ní pé kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà yẹn tó bá gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlẹ̀ o bọ́ ogun yẹn máa ṣẹ́ ìdí ẹ̀ ni pé ó máa fún ẹ ní àǹfààní láti lè mọ ọ̀rọ̀ ọlọ́run á fún ẹ ní àǹfààní láti lè gba ẹ̀mí mọ́ tó máa gé ọ̀gá tuntun tó máa sọ ọ́ di alágbára lórí gbogbo àwọn ìwà àti ìṣe àti ìfẹ́kùfẹ́ ẹran ara tí o bá fẹ́ gba jésù kristi mo fẹ́ kó mọ̀ wípé òun láti mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ àbí ẹ sínú ẹ̀ṣẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe àti bí èmi náà sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ wàá mọ̀ wípé tó bá lè tó bá lè fi ọkàn ẹ fún Jésù Kristi lónìí tó gbàgbọ́ pé ẹlẹ́ṣẹ̀ ni ẹ tó sì fẹ́nu ẹ jẹ́ pé kí Jésù Kristi kó di olúwa tó lè gbàlà ẹ lónìí ǹjọ́ mọ̀ yìí pé wàá bọ́ lọ́wọ́ ogun ẹ̀rẹ́ mo yìí sọ torí pé Jésù Kristi á wọnú ọkàn ẹ á dẹ̀ di ọ̀gá á di olúwa á di ọlọ́run lórí ayé ẹ á dẹ̀ fún ẹ lágbára tó bá ṣetán sọ pé Jésù Kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ tí kò lè gba ara mi là jésù kristi mo ké pe ọ lónìí máa bọ̀ inú ọkàn mi di olúwa àti olùgbàlà mi lónìí gbà mí pátápátá olúwa gbà mí pátápátá olúwa kọ mi sínú ìwé ìyè mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa àmì tó bá ti ṣe eléyìí mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run lọ sínú ilé ìjọsìn tí wọ́n bá ti ń ka ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń ṣe ìwà tí wọ́n ti tí wọ́n ti ń ṣe ìwàásù tó jẹ́ pé ó dá lórí ọ̀rọ̀ Ọlọ́run tó lórí ọ̀rọ̀ Ọlọ́run lọ farahàn olùṣọ́àgùntàn tó wà níbẹ̀ sọ fún wọn pé lónìí yìí òní ọjọ́ kankan ọjọ́ kankanlélọ́gbọ̀n oṣù keje sọ fún wọn wípé o ti fayé fún Jésù Kristi olùṣọ́àgùntàn yẹn á lè ràn ẹ́ lọ́wọ́ ní àwọn ọ̀nà tí o máa gbà láti lè fi dàgbà nínú Kristi Jésù tí ìwọ tí ò ń gbọ́ mi bá nílò ìbéèrè àbí o nílò ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four a máa gbàdúrà pẹ̀lú yín a rẹ̀ mọ̀ yín pé ọlọ́run yóò yọ tó máa tọ́ wa sọ́nà nígbà tí ẹ bá pè wá nípa oore ọ̀fẹ́ ọlọ́run ní ọjọ́ mẹ́jọ lórúkọ Jésù tá a tún máa pàdé nígbà ní àkókò yìí bákan náà ní àkókò kan náà kí a tún máa lọ ẹ jẹ́ ká gbàdúrà lẹ́ẹ̀kan sí ọlọ́run ìpàtàgbára dúpẹ́ tó dúpẹ́ ti fọ̀rọ̀ yín fi bọ̀ wá dúpẹ́ fún àwọn ọ̀nà tẹ́ gbà ṣe wá lójú àti tẹ́ ṣe wá lójú sí àti pàápàá ọ̀nà tá a lè gbà láti lè ṣàkóso ara wa ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run gbogbo ọkàn tí èṣù ń pọ́n lójú tó ń fi ahọ́n jẹ níyà lónìí gbà wọ́n lọ́wọ́ ìyà gbà wọ́n lọ́wọ́ ìyà gbà wọ́n lọ́wọ́ àwọn búburú gbogbo ọ̀nà tíṣù ti tíṣù ti gbà jẹ wọ́n níyà nípa àṣìlò ahọ́n lónìí ẹ̀jẹ̀ Jésù kò pa oró náà rẹ̀ ká di aṣẹ́gun ká máa gbé ní ayọ̀ ká máa gbé ní àlàáfíà ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín Jésù Kristi ni olúwa ó dàbọ̀.